um ó mà ṣe o ẹ̀yin èèyàn mi orúkọ tèmi ò yípadà padà fẹ́mi ọmọ ògúndèyí aka fẹsẹ̀múlẹ̀ náà ni tí ó pè méjì any other fẹsẹ̀múlẹ̀ na counterfeit gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. ipò owó ni wọ́n wà lénìí agbára wo ló wà lọ́wọ́ ẹ lénìí tí o fi ń ni ọmọlàkejì lára. ṣe jẹ́jẹ́ èèyàn mi ṣe jẹ́jẹ́ èèyàn mi ṣe jẹ́jẹ́ èèyàn mi ṣe jẹ́jẹ́ àfi kí n fọlọ́pàá mú àfi kó so police station máa sìn ẹ́ dé bèbè ẹ̀wọ̀n ni máa ní kọ́lọ́pàá wá mú ẹ máa ní kí sójà lù ẹ́ pa máa ní kó wá yìnbọn fún ẹ máa ní kó wá ṣá ẹ máa ní kó wá pa ẹ máa ní kó wá ṣègbà fún ẹ mo nágbára láti pe sójà mẹ́ta mo lágbára láti pe kọmíṣánná kí ló dé ṣe jẹ́jẹ́ àwọn tó kọ́ ilé nígbà náà lọ́hùn àwọn náà dá ní ìsìn àwọn tí wọ́n kọ́ ilé nígbà náà lọ́hùn àwọn náà dá ní ìsìn ẹ èmi ni mo mọ kọmíṣánná èmi ni mo mọ sójà èmi ni mo mọ ga navy máa ní kó wá gbé ẹ máa sìn ẹ́ díbèbè ẹ̀wọ̀n wá ló gbogbo ọjọ́ ayé ẹlẹ́wọ̀n kí ló dé rántí àwọn tó ti lọ. Hmm. ìwọ alágbára òní mo fẹ́ jẹ́ kí o tẹjú mọ́ ilé yìí dáadáa ìwọ tí o wà ní ipò tó da lẹ́nìí mo fẹ́ jẹ́ kí o tẹjú mọ́ ilé yìí dáadáa ìwọ tí o ní agbára lẹ́nìí yìí mo fẹ́ jẹ́ kí o tẹjú mọ́ ilé yìí dáadáa ìwọ tí ó jẹ́ wípé agbára tí o ní níṣe ló fi ń ni ẹni tí kò ní nǹkan kan lára mo fẹ́ jẹ́ kí o tẹjú mọ́ ilé yìí dáadáa ìwọ tó jẹ́ pé ipò tó wà ipò agbára ló wà o ti wòye pé o lè kúrò ń bẹ́ẹ̀ mọ́ àfiwọ́ nìkan ni mo fẹ́ jẹ́ kí o wo ilé yìí dáadáa tí a bá wo ayé ìgbà yẹn náà tí àwọn Alhaji Àyìnlá Ọmọwúrà Yusuf Ọlátúnjí Haruna Ìṣọ̀lá tí wọ́n bá fẹ́ kí èèyàn kò ń ṣe dandan kí o di olówó bíi gọ́fúnà àbí kí o di olówó bíi pírẹ́sidẹ́ǹtì ni wọ́n máa fi kì ẹ́ àbí kí o ná mílíọ̀nsì fún wọn kí wọ́n tó lè mọ̀ ẹ́ kò sí iye tí o fún wọn tí wọn ò ní kí ẹ nínú orin tí a bá wo gbogbo àwọn tí Alhaji Àyìnlá Ọmọwúrà kí n gbà náà lọ́hùn kì í ṣe gbogbo wọn ni wọ́n fi bẹ́ẹ̀ ní owó lọ́wọ́ ṣùgbọ́n àwọn olórin ayé òde òní yìí tí mi ò fẹ́ dárúkọ tí mi ò lè dárúkọ tí gbogbo wa dẹ̀ mọ̀ kò dìgbà tí n bá dárúkọ wọn tí ẹ̀ bá yóò tí ì ná owó tó ń lọ bíi mílíọ̀nsì fún wọn wọn ò lè máa jẹ ọ̀rọ̀ yín lẹ́nu àbí kí wọ́n máa jẹ orúkọ yín lẹ́nu ẹ jẹ́ kí a fi ayé àwọn bàbá ẹ̀ láyé gbà yẹn ẹ jẹ́ kí a máa fi wò wá ní ìsìn wípé kò sí nǹkan tí ó máa jẹ́ tuntun tí ò ní dàlòkù gẹ́gẹ́ bí orin Alhaji Àyìnlá Ọmọwúrà kò sí nǹkan tó jẹ́ tuntun tí ò kì í dàlòkù tó bá lọ ra aṣọ lọ́jà lénìí ó máa di àlòkù níjọ́ kejì tó bá lọ ra mọ́tò lénìí ó máa di àlòkù mọ́tò tó rà ó máa di àlòkù níjọ́ kejì nítorí pé kódà kó ra mọ́tò tuntun tuntun tó já láìlọ́nà lára ẹ̀ lénìí tó bá ti fi lè wá nílẹ̀ nílẹ̀ tó ti wà káàkiri ìjọ́ kejì tó bá fẹ́ ta àlòkù ló máa ta o ò lè tà á tuntun mọ́ jọ̀ọ́ ipò wo ló wà lọ́wọ́ tiẹ̀ tó fi ń ni ọmọlàkejì ẹ lára tó rò wípé ipò ẹ̀yẹn náà ló máa lọ títí láéláé. ilé tí à ń wò yìí òun ni aliaji àyìnlá ọmọwúrà pọ́nlé nínú volume nine late muritala muhammed. ire má kọjá mi olùgbàlà o ṣí ẹ mọ̀ pé ó ní múra sí wa ìdúró níjó ẹni bá ṣiṣẹ́ jàre òṣì majority ṣe ẹ ń gbọ́ ẹ jẹ́ ká fi irun dúdú ṣiṣẹ́ o láyé tí a wà ká lè nísinmi tí a bá darúgbó àìdúró èè níjó èè e. ẹni bá ṣiṣẹ́ jàre òṣì mìjọ́rí ti ṣe ẹ ń gbọ́. Hmm. ẹ̀yin èèyàn mi bí Alhaji Àyìnlá Ọmọwúrà ṣe ń kọrin lọ nígbà tí ó dé àárín kan ó sọ wípé kìràkìtà ò kán la tẹ bá fọgbọ́n rẹ̀ ẹ ò rí orin tó tọ́ la gbẹ́nu lé mú ó bàbá ni wọ́n jẹ́ towótowó Kafara tó já ni wọ́n ti jagun gòkè odò kàfàrà tó já ni wọ́n ti jagun gòkè odò mo wọnú ilé ọ̀hún o mo kí ọlọ́run kú iṣẹ́ mo dénú ilé ọ̀hún mo kí ọlọ́run kú iṣẹ́ yàrá kan bẹ́ẹ̀dì kan ìyẹn ga jù láṣà yàrá kan bẹ́ẹ̀dì kan ìyẹn ga jù láṣà gbogbo ara nú ilé ẹ̀ ló ń dán bíi jígí gbogbo ara inú ilé ló dán bíi jígí péńtà tó kunlé ẹ̀ tí a bá kì í kò lè wọ péńtà tó kunlé ẹ̀ tí a bá kì í kò lè wọ bíríkìlà tó ṣe lé ọ̀hún wọ́n tó kí bíríkìlà tó ṣe lé ọ̀hún o wọ́n tó kí tí ò bá dán dára kò lè kọ́ yọ́yọ́ ní inú ọ̀dà o tí ò bá dán dára o kò lè kọ́ ní inú ọ̀dà o káfíńtà tó fi kanlẹ̀kùn orí wọn pé káfíńtà tó fi kanlẹ̀kùn orí wọn pé àṣejèrè fún wa kí a kọ́ tiwa pẹ̀lú rọrùn o àṣejèrè fún wa kí a kọ́ tiwa pẹ̀lú rọrùn o adúfatáìsì tí mo ní tó jẹ́ tonílé adúfatáìsì tí mo níyìn tó jẹ́ tonílé kẹrosin sẹ́la ó ṣe bàbá mọ̀dínàtú kẹrosin sẹ́la ó ṣe bàbá mọ̀dínàtú níbi ká wá mọ́tò tèpò lẹ́gbàálé níbi ká fi mọ́tò tèpò lẹ́gbàálé tẹ́ ẹ̀ bá lórí ra ọmọdọ̀pẹ́ mú lọ́gàá àgbà tẹ́ ẹ̀ bá lórí ra o ọmọdọ̀pẹ́ mú lọ̀gá àgbà o títí dé olódóde aláàgbàgbà tí wọ́n ló jẹ́ títí dé olódóde aláàgbàgbà tí wọ́n ló jẹ́ ajẹ́pé ọmọ ẹgbẹ́ ọ̀rà oníṣà ìjẹun kẹrosíìnì àwọn ọmọ ẹgbẹ́ ọ̀rà oníṣà ìraṣọ kẹrosíìnì bẹ́ẹ̀ ò bá ìráyìn ńlá ó kúkú di kọ́ránṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ò bá ìráyìn ńlá ó kúkú di kọ́ránṣẹ́ mo ní torí ìkíni ó lẹ́sàn-án kò ọ̀rọ̀ rẹ̀ torí ìkíni ó lẹ́sàn-án kò gbóògùn ẹni ṣe rere ó ní láti rí un rere ẹni ṣe rere ní láti rí un rere ẹ̀dá tó ń ṣìkà kó dákun kó fi kà sílẹ̀ ẹ̀dá tó ń ṣe ìka kó dákun kó fi kà sílẹ̀ bìsìrìlà ti jórúkọ tán ìṣọ̀lá ẹ̀sán ògbóògùn ọkọ aishatu ọkọ afusa ẹ̀yin èèyàn wa ẹgbẹ́ bí àlíájà yìí lọ́mọ́wúrà ṣe kọrin náà. ìrọ̀kìtà kọ́lá ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń lo ẹ̀ orí dájú. orí tó dá lábẹ́nu ọgbà mú ẹ. ìwọ jẹ́ tòótòó. lábára tó jọ. ìwọ ti jagun gòkè odò. lábára tó jọ. ìwọ ti ọjà. Bí o bá dán nára o. Olùkọ́ yọ̀yọ̀ nínú ọjà. Káfíńtà tó fi kan lẹ̀kùn o. Orí wọn pé. Káfíńtà tó fi kan lẹ̀kùn. Orí wọn pé. Ajẹ́jẹ̀rẹ̀ fún wa kẹ́kọ̀ọ́ kọ́tì wa pẹ̀lú rọrùn. Ajẹ́jẹ̀rẹ̀ fún mi o. Ìyá kọ́tì wa pẹ̀lú rọrùn. Alúbàdà ìdìtì máa ní o. Bàbá òjì ń tọrọ o. Ó ṣe bàbá wá sí àjọ. Àlòjì ni. Bẹ́ẹ̀ o bá ìran ìlà o. Òkùnkùn ní kọ́lọ́jà. Ẹ̀rù bẹ́ẹ̀ o bá ọ̀rọ̀ ìlà o. Òkùnkùn ní kọ́lọ́jà. Ó nítorí ìkíni. Ó lẹ́tọ̀ ògbó. Ọ̀rọ̀ lè torí ìkíni o. Ó lẹ́tọ̀ ògbó ògùn. A ní tẹ̀rẹ̀. Ìlà ti ìmúrẹ́lẹ̀. A ní tẹ̀rẹ̀. Ìlà ti ìmúrẹ́lẹ̀. Ẹ̀dá tó ṣì kà o. Ọ̀làkùn kó ṣe pàtìlẹ̀. Ẹ̀dá tó ṣì kà o. ṣọlá ẹ̀tọ́ ògbó òun. ọkọ ìṣàjù ọkọ amúsá. tí a bá wo bí àlíájì àìlọmọwúrà ṣe pọ́n ilé ilé ẹ̀yin náà ẹ wo ilé ọ̀hún náà bó ṣe rí ẹ rí i pé ilé tó dára ni ilé yìí náà títí di now náà ilé náà sì dára nítorí tí ẹ bá máa gba ilé yìí náà ní Abẹ́òkúta ó níye tí wọ́n fi ń gbà gẹ́gẹ́ bó sì ṣe rí i jọ̀ọ́ kí ni wọ̀ nílé ní tòrò yìí pé ó máa lọ bẹ́ẹ̀ lọ́la gbogbo ilé tí à ń kọ́lé ní tí ó bá máa di ìran míì àwọn ilé ọ̀hún ó tún máa di òdùwọ̀n lójú àwọn tí wọ́n ń bọ̀ another pattern ni wọ́n tún máa gbé jáde láti fi kọ́ ilé jọ ipò owó ni wọ́n wà lẹ́nìí tó rò wípé ipò yẹn náà ló máa máa wà títí láéláé o rántí wípé ọjọ́ ọjọ́ kan ń bọ̀ tó máa di ìtàn tó máa di ohun tí ayé ò ní lò mọ́ tó máa di ẹni táyé máa gbàgbé má fàyè ní ọmọlàkejì lára nítorí wípé gbogbo nǹkan ọ̀rọ̀ ìtàn ní bódòlà Saheeb Dọ̀pẹ̀mú ẹ̀san ògbóògùn òun lorúkọ bàbá tí ó ní ilé yìí jọ̀wọ́ ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì rẹ̀ ṣe fún nítorí wípé nǹkan tí o bá ṣe láyé yìí òun ni wọ́n máa gbà. ẹ jẹ́ ká ṣe rere ká ṣe rere. ìṣàjù ọkọ Musa. Bashiru ọmọ jẹ́ rọ́lá o bàbá abílíbá ẹkú náwó lé o bámi kì í ṣìyàtà bàbá èrò ní dánwó ìkà ọ̀bẹ kárẹ̀ rù kájọ o lórí ẹ̀yìn ní iṣan ni o. òjì kàkà nínú ọ̀gá ẹ̀ o mú mi bá àtàkùn èèmù sílẹ̀. ayé fi ń jọ mí lójú.